wọnú o ẹ wọnú o. èyí tó bá ṣe ẹ̀ràn ẹ̀kẹ́ wọnú wọn ẹ wọnú wọn yóò fi sọ́jà ọgbà ẹ̀ mọ̀ bọ́yìn ni ẹ̀yìn náà ó yà náà àṣẹ bíi gẹ́gọ̀ fún ọ̀dọ̀. Shoot! Oh! Kala, kala, kala, kala, kala, kala, kala, kala, kala, kala, kala, kala, ṣe kankan o má fọwọ́ sí i. ẹ jẹ́ ká ṣe bọ́dà. ọ̀yà ló lọ. ọ̀yà ló sẹ̀. ẹ rọra o. ee it's okay. ẹ máa ṣe àti ṣì náà. Don't spoil anything. Don't spoil anything. Don't spoil anything bọ́dà ó abẹ́ ní kó sọ̀rọ̀ kan abẹ́ ní kó sọ̀rọ̀ ó gbé náà kù àbáyé àbáyé wọn fẹ́ bàjẹ́ ni ó sì bọ́dà fún wa ni o. bọ́ọ̀nà play on bọ́ọ̀nà play on bọ́ọ̀nà play on. yáàrú ọ̀nà ló ṣẹlẹ̀ dùn. Don't fire anybody. Hey, brass, no, no, no, no, no, no, no. May go inside. Go front, go front, your guy. Make go front, go front, go front, go front, go front. Go front. Don't do anything for soldier. Don't do anything for soldier. Don't do anything for soldier. Don't do anything for soldier. This is my problem. This is my second. Ojú àánú làmàlà. support pé kọjá là support. Oh, oh, bọ́dà tó ń bẹ́ làwùsá. bọ́dà bọ́dà bọ́dà bọ́dà ìdí roko IDK IDK IDK IDK làwà yìí this is for IDK. Thank you.

tọ́kọ́ bá yá yẹn ẹ̀kọ́ ẹ̀kọ́ wa no ẹ má ẹ fi bẹ̀rẹ̀ ẹ̀lẹ̀ fún. no hey hey you must come back come. Don't move away. Please, everybody must stop. Just last Benin and eh, Benin Republic. This is your republic. I don't, they don't open border now, my brother. Yes, live and direct. Live direct. àti ṣíbọ́dà báyìí. Hey, don't destroy everything. Hey, don't destroy everything. Ẹ̀yin wọ́rí ẹ̀ má yìnbọn ẹ̀ fìbọn lẹ̀ ẹ̀ má yìnbọn. Bọ́dà wọn àdọ́dọ̀ yìí you must leave your load mama. ẹ dúró géètì mo fẹ́ gbà bọ́ fún wọn. ìyàwó tó dùn àdúgbò àwọn ìyàwó tó dùn àdúgbò olórí ọ̀dẹ̀ ọgbà wo oníwálé ọ̀gá mi. ẹ máa já géètì ẹ àìsí. ẹ ẹ press jáde. ẹ̀sẹ̀ ìjọba ń gbà wọ́n ò tẹ̀ fún wọn látàbọ̀ ìbọn immigration ni. àti síbọ̀dà o. ẹ bá sọ̀rọ̀ àti sí. àti síbọ̀dà báyìí kò dáwọ́ kú bọ̀dà náà o. àti síbọ̀dà báyìí. kò síbọ̀dà. àti síbọ̀dà báyìí. kò dá nation on your group. kò dá nation. àti síbọ̀dà báyìí o. àti síbọ̀dà ìdí ìrókò. àti síbọ̀dà see any people all of them Hey! Alô, câmera! Ei, olha só! ọ̀gá ní kẹ́ mú wá ọ̀gá ní kẹ́ mú wá ọ̀gá mú wá come on shut up hey come slide pepper it's okay hey it's okay sorry just yeah where the camera oh yeah sit hey it's okay sit down sit down kí ló dé tó camera kí ló dé tó camera ẹ bá ti bí ẹ bá ti camera. awusa ẹ má jẹ nkanyi o ẹ má jẹ nkanyi o tó sọ̀rọ̀ ni. La paix, la paix, là Why you touching camera? Ẹ bá mú wa, ó yẹ gbé wa. Ẹ má mú bọ̀, ẹ má mú bọ̀. Ẹ má mú bọ̀. Ẹ má mú bọ̀, ẹ má mú bọ̀. Ẹ má mú bọ̀. Ẹ má mú bọ̀, ẹ má mú bọ̀. On camera, kámẹ́rà ní ṣá ẹ má fọwọ́ bo kámẹ́rà lẹ́yìn. ọ̀rọ̀ yà bẹ̀ kó kó dìmú dáadáa o. ẹ dìmú dáadáa. ṣé sẹ́ẹ̀tì yẹn nìyẹn. ṣé sẹ́ẹ̀tì yẹn nìyẹn. no no sẹ́ẹ̀tì ọ̀gá ni eléyìí o. ṣé wọ́n ti mú bọ̀. wọ́n ti mú bọ̀ sà. ó máa bá mi gbé bọ̀. ẹ má gbé bọ̀ ẹ má gbé bọ̀ where is the guy.